sẹ́ni tó lè tú ọ àfọlọ́run ọba. àfọlọ́run ọba. orí wa bá ṣe gbàbọ̀dé kọ́lọ́run ṣọ́ tún ti rántí Mr. John máa fún wa ní five thousand naira. <laughs> Bọ́lájí kò sí tó kàn mí pẹ̀lú Mr. John kan àbí Mr. John kan tèmi ni pé kówó mi ti pé make sure pé àkáǹtì ẹ balance o owó ẹ ò pé èmi ò sanwó fún ẹni o. kò sí problem o. ọpẹ́ mọ. <laughs> sister mi o. good to see you. <laughs> Ah, ah, ah. ẹ̀yin ni mo rí báyìí. èmi ni o eléyìí tí mo rí yín báyìí láì pè mí láì sọ kankan ṣé kò sí wàhálà. irọ́ kì í ṣe mi wàá lè wá bíbá ẹ̀yìn èmi náà ti sọ pé mo máa wá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ àbúrò ẹ̀yìn ló jẹ́ kó yá ó ṣàṣọ pé òun láti yọjú sí òun láti yọjú sí òun láti yọjú sí báyọ̀nùkè lẹ́ni tí ọ̀nà mi gba ọ̀nà ọjà ń bíbá yìí àkúkú wájọ rí àǹtí ẹ̀ kọ́kàn ẹ̀ lè balẹ̀. ẹ sọ pé èèyàn fẹ́ rí mi ẹ̀yin nìkan ni mo rí níbo wá ni ṣaléwọ̀ òun wà. àpò ah, ńgbà tá à ń bọ̀ níṣẹ́ làwọn alájọ pè mí pé òun ti retí òun látànù kó má dẹ̀dà bí ìgbà tó yẹ pé olówó olúwẹ̀ kó wọn dání kò fẹ́ fún wọn mo bá kò fún bá dé lọ kó fún ẹni tájọ kàn kàn jẹ́ kí n mí. mr mi bẹ́ẹ̀ ti yín rí ẹyin àtàjọ yìí náà. àwọn la fi ń gbéra. sí lórí fóònù. ìgbésẹ̀ wo ló ń gbé lórí ẹ̀. sítá mi mo ń ṣiṣẹ́ lórí ẹ̀. are ọlọ́run akọ wa mọ̀ ṣe kẹ́ ti gbọ́. Ah. ṣálíwá bèbí <laughs> how are you. sisi ma ti dẹ́kẹ̀. you no looking bad. sítá mi ọmọ yìí ti ń dàgbà o. Ah, ṣálíwá. ah sista mi. ṣe wa okay i'm fine but show shop wọ̀ fúnra rẹ̀ wà okay. yeah i'm fine. anyway anyway ẹ ibi tí èmi ràn ẹ báwo ni ṣó bá yeah mo ti kó fún wọn. wọ́n ní ẹ ṣe gan-an. wọ́n dẹ̀ ló mú wọn pé. ó pé bẹ́ẹ̀ ni. wọ́n á jókòó sẹ́gbẹ̀ẹ́ mi. sá mi. first of all kí lo fẹ́ jẹ kí lo fẹ́ mu wo round anything to bá ti fẹ́ is all yours eh? wo round take anything. Sister me, ẹ wo máa later. Okay. Eh, hey, mommy what's the meaning of mystery. wo emi ò ráyè gbogbo ti mystery yẹn ṣé o ti gbọ́ ńṣe ni mo fẹ́ máa lọ báyìí tí ó bá ṣe pé sọ pé òun fẹ́ yà ń bí kíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń papọ̀dà àwọn tí mo fẹ́ lọ bá ṣiṣẹ́ wọ́n ń dúró dè mí ń béèrè mystery. ah ah, ah sister me. ọmọ tó béèrè question lọ́wọ́ yín ó need answer ni ó yẹ kẹ́ dá lóhùn eh, díà ṣorí mystery je àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó máa ń ṣẹlẹ̀ tó kọjá òye ọmọ ẹ̀dá àwọn míì máa ń pè ní wọn ẹlòmíì dẹ̀ máa ń pè ní kàyéfì for example tó máa ń sọ fún wa pé ewúrẹ́ ó bí èèyàn ìgbà míì wọ́n lè sọ wípé ejò òjò láyẹn ó gbé èèyàn mi àwọn míì dẹ̀ máa ń sọ wípé àpáta kan wà tó jẹ́ pé ó kàn dúró báyìí ó wà lórí omi ó dẹ̀ dúró kò dẹ̀ kò dẹ̀ kanlẹ̀ sínú omi yẹn o mọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi mọ̀ bóyá àwọn náà gbọ̀ngbà yẹn tó ń sọ fún wa wípé ewúrẹ́ ó bí èèyàn ṣe wípé yẹn náà kàyéfì ni ẹlẹ́ẹ̀kejì i'm very sure pé wà á ti gbọ́ ọkọ̀ tí wọ́n máa ń sọ káàkiri àwọn sí wípé omi gbóná àti tútù ó pàdé jọ̀wọ́ sọ fún mi ta ló ń dáná sí omi gbóná yẹn ń dì tó fi ń gbóná àbí ṣé kò ìyẹn ò tó káyè fífún ẹ ikán tó wá ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ló ṣẹlẹ̀ sí o very close nígbà ló ti ṣẹlẹ̀ sí wa tó jẹ́ pé ẹni yẹn wọ́n sọ pé ní inú odò yẹn Quran ẹ̀ wọ́n kàn ní pé Quran wà ń bẹ̀ gbà tẹ́ni yẹn máa fi yà bí cousin tiwa ni tó máa fi yà báyìí picture Yemẹja òun ló gbé jáde lórí fóònù tiẹ̀. gbogbo nǹkan ló fẹ́ mọ̀. ìjọ ti máa wá sílé yín máa fi wọ̀n ẹ̀ jọ sọ fún mi ṣéyàn ò tó kàyéfì àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ òun náà àwọn èèyàn orúkọ tó ń pè ní kàyéfì táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní mystery àdìtú àbí. ẹ̀yin náà ẹ tún bá mi. mo ti fẹ́ máa lọ ọ̀nà tèmi pọ̀ ibi tí mo lọ pọ̀ honestly ibi tí mo lọ pọ̀ ẹ ṣé kí n fi ilẹ̀ sí ọ̀rọ̀ ẹni kémi máa lọ mm, tó lójú kàn ẹ̀. mysteries are things or situations that are unexplainable or ununderstandable. n tá n sọ ni wípé mystery mystery tẹ́ ń wò yìí òun ni àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ tó kọjá òye ẹ̀dá ohun tí ẹ̀dá ò lè ṣàlàyé ẹ̀ ẹja ti bi agbọ́n wò agbọ́n tẹ̀ ń wò yìí kò lákọ bẹ́ẹ̀ ni ò lábọ àmọ́ agbọ́n ń bímọ ara àdìtú olódùmarè ni ẹ wo àpáta tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yìí àpáta yóò kanlẹ̀ o bẹ́ẹ̀ ni kò kàn kì kò sì sí ohun tó rọ̀ ọ́ mú kábíyèsí rẹ̀ olódùmarè ẹ wá rí i àwọn ọ̀bejì kan wà wọ́n lẹ̀ pọ̀ ni àmọ́ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ọ̀bejì wọ̀nyí wọ́n ti lé lógójì ọdún ara àdìtú olódùmarè ni ẹ tún wo ẹ̀dá tó wà lójú amóhùnmáwòrán yín yìí ẹ̀dá yìí rèé bẹ́ẹ̀ bá wò látòkè orí ẹja ló ní. bọ̀ àǹtí mi ṣe lérò pé nǹkan tó ń sọ yìí rí ìṣà. àmọ́ agbede rẹ̀ tó ń jọ tèèyàn ọmú mẹ́rin lónìí ah! kábíyèsí rẹ ọmọ tóbi o. Ah! ibi tí èèyàn bá máa rìn dé nílé ayé yìí ibẹ̀ ló máa ríran mọ̀ ah, take for instance àwọn woman méjì kan ń jà ní ọdún kan ìkan bí ọmọ mẹ́ta ìkejì ó bí ọmọ méje nígbà tí ìjà ìdélẹ̀ tán àwọn méjì wá bẹ̀rẹ̀ sí ní lérí síra wọn èyí tó bí ọmọ mẹ́ta ó wá sọ fún ọlọ́mọ méje pé òun fún ní gbogbo ọmọ òun. how come ah, ṣé yẹn lè ṣe ṣe ṣá. kí ló dé tó ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ nígbà tí mẹ́ta nínú ọmọ méje tí wúmà yẹn bí bẹ̀rẹ̀ sí ní kú ó wá pe àwọn àgbààgbà jọ ó ní kàn lọ bá òun bẹ ọ̀rẹ́ òun ṣé o mọ nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ sọ fún ṣá. kí ló sọ. ó ní òun ti fún láwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta ó ní kí ló dé tí kò ti fi wọ́n dá àrà tóun ó nítorí àrà tóun òun lòun fi àwọn ọmọ tiẹ̀ dá lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó lóun dẹ̀ ṣetán láti fi gbogbo àwọn ọmọ ẹ̀ dá àrà tóun òun can you see that this life is a mystery. tẹnumọ́ pẹ tó mọ sún mo tún sáyẹ̀nsì ó dàbọ̀. tinúkẹ́ àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí tó jẹ́ ìyàlẹ́nu pátápátá. But Tinuke, let's just be thankful. Dá padà! Wọ́n máa fún ẹ tó dá padà! Contestant number nine. Èé èé èé èé dá padà! Aṣẹ́wó onínàbì, wọ́n fi lọ́ kò gbá kò dẹ̀ tún dá padà kí ló wá fẹ́ aṣẹ́wó ni ẹ dá padà wá fún ẹ bó fẹ́ dá padà. contestant number nine. èé èé èé èé àgbò tó tàdí mẹ́yìn bá ń gbé àgbò tó tàdí mẹ́yìn bá ń gbé dá padà. ẹgbẹ́ ò ní dínkù láyé dá padà ọba fún ẹ bó fẹ́ dá padà. aṣẹ́wó onínàbì gbogbo ẹ̀ lọ fún kò gbà nígbà tí ó dẹ̀ gbà ẹ jẹ́ kó dá padà fẹ́ni tó ní torí kò sí nǹkan tó burú ń bẹ̀ dá padà. ti da aṣọ yín lẹ̀ o fúnra yín lẹ máa tó. ẹ má wọrẹ má wọrẹ. ìyẹn náà máa lọ. àwọn tẹ bá mi select ẹ. àwọn lélẹ̀ ṣebí size ten lẹ pé size yà wọn. size ten yẹ ẹ má fọ̀ ń bú ẹ má yẹ kójú tì mí o. ẹ má wọrẹ gbogbo ẹ̀yìn mi nǹkan tó bá máa fine ṣe mọ̀ kó fine dáadáa. ilé ló máa nice lára wọn. ok. Mm. wọ́n máa ẹ má yẹ kójú tì mí o nǹkan tó bá nice ẹ ká try láti calculate àwọn lè ku ẹsẹ̀ kankan. no ẹ má wọ ìjọba tí ń lọ máa bá yín park. so what's the total ẹgbà ẹgbà mi calculate there i'm paying with pos. no problem we have for pos. èlò ló jẹ́ bẹ́ẹ̀. Hmm one thirty-five thousand. one thirty-five okay do that here. all right. ẹ kò sir. Yeah. wọn làwọn ń all right thank you. wọn á ní kí ni kí n yóò i'm still looking for now. ẹ sure. yeah. okay sir. thank you very much. yes sir. Oh baby. bébì. Mo má bèrè sí i pé ìkọ̀dá ẹ̀dúró ni. Mo sáré àtẹ́ǹd sí àwọn kan lórí fóònù. Ẹ̀yà àwọn nǹkan tí mo This is black. Mo fẹ́ gẹ́ẹ̀tì. This one is mini gown. Wow. They are lovely. Check it out. Wow. Thank you. Um, but má bínú sí funny question tí mo fẹ́ bi ẹ́ yìí o má sọ fún mi pé ìwọ ló lọ dára àwọn aṣọ cause ó ń yà mí lẹ́nu bó ṣe size mi cause tag tó wà lára aṣọ yìí size ten ni size ten dẹ̀ ni nǹkan tí mò ń lò báwo ló very good question èmi àti àbúrò mi kan that you have the same stature the same size the same everything lájọ so mo dẹ̀ sọ fún pé ẹni tó special sí mi ni mo fẹ́ fún ó yẹ gbogbo ẹ̀ rí régérégé bẹ́ẹ̀ yẹn. I thought as much. <laughs> Um, gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, they are lovely but I don't need it. But why? Ṣé kò dáa ni? Má kó tì mí rọ̀ǹgù. Kò ṣe pé bóyá mo sọ fún ẹ pé àwọn aṣọ yẹn ò dáa àbí wọ́n rí bákan. But I don't need it. Okay, if there's any other thing you want, any other thing that you need, I'll get them for you. Kọ̀sọ́, name it, I'll get it for you now. Torí irú àwọn aṣọ yìí ó kún ọ̀dọ̀ mi ó wà lókè tèmi gan wá ẹni tí mo fẹ́ fún even the last time tí mo visit Dubai irú àwọn nǹkan báyìí náà ni mo rà ilé ti kún èmi gan wá ẹni tí mo fẹ́ fún. okay baby why are you treating me like this at least for once kò tiẹ̀ fún mi ní consideration please. Bọ́lájí. Bọ́lájí bá mi àtẹ́ǹtì kò béèrè anything tó bá fẹ́ ni kò fi mo ti béèrè lọ́wọ́ wọn tẹ́lẹ̀ mà wọ́n láwọn ò fẹ́ anything mà. tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jáde kó tilẹ̀kùn mi. yes ma. seriously please. leave me. Ah. Tóyọ̀sí. Ah. um, your Toyosi, don't tell who gather day together. You today, ask your sister, eh? What do you see they do? You get big motor, a big motor you dey cruise now. Yes. You don big big house. Very big one. Ah ah! Mm. Toyodi, wetin you dey talk? I no know wetin you still they do for town. I mean, your eye no wan come over town ni. Eh? Ah. Wetin dey town? I bet to your Toyosi, listen to wetin your sister dey follow you talk do well abeg do well. the thing wey dey tire me baba Fayo be say as she dey hmm. kò sí bí kò sọ̀rọ̀ tí mi tí ì bá sọ mo ti bá ẹ sọ ní gbangba mo bá ẹ sọ ní kọ̀rọ̀ kò sí ìsibí mi ò ṣe pè ẹ́ láti máa bá ẹ sọ ọ̀rọ̀ yìí ah, láti gbà tọrọ ọdọ tó ti ṣẹlẹ̀ ṣé kò ní fẹlọ míì ni àbí wọn ní tí bàbá bá kú bàbá ṣáà ló máa ń kú ẹ anywhere wey i go like this, na dem go dey talk am dey talk am dey talk am dey talk am like say e pass wetin wetin e be I dẹ̀ ń sọ fún etí ló ti kún káàkiri nígboro ló ti fẹ́ kún fọ́ yìí. ẹ jọ sísá mi kí ni nǹkan tó ń sọ ń gbòòrò. ṣó ń gbọ́ ọlọ́rọ̀ àbètí dídì kí ni wọ́n ń sọ. see uh, sister abeg i take one jedi this morning and e dey worry my belle well well e be like say i wan go toilet for say no be say as we gather there you call me say ma come put my own mouth mm. i for no come upstairs I shey you understand make i go toilet go dey worry my bed. Eh, thank you baba Fayo mm. uh, eh, the reason why i call you be say as una be friend wey be say una grow together na say make i call person for my matter o uh, ah, eh, before they go talk say na only me dey talk. e good e good e good sister thank you mm. toyosi hmm, lis ten to your sister o oh. abeg thank you. Eh? baba Fayo eh? hmm. thank you. To To your toyodi toyodi. thank you èyí tó tiẹ̀ wá ń yà mí ẹnu ni wípé ṣé bẹ́ẹ̀ méjèèjì náà ṣe wá tó yìí ẹ̀ tó ra yín bá sòtọ́ ìwọ ò lè pe tó yọ̀ sí kó o bá sọ̀rọ̀ pé báyìí ó kàṣà báyìí kàṣà láṣẹ báyìí kàṣà láṣẹ ẹ́ so ẹ kàn jọ ń rìn nígbà tẹ̀tẹ̀ tí jọ ń jẹ tí gbogbo ẹ̀ ń dùnmùlà tó ń dùnmùlà ìwọ ò lè pe ọ̀rẹ́ ẹ̀ jókòó kó o sọ èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ fún Adéníkẹ́ ẹ rí pé nǹkan burúkú lẹ fi ń ṣayọ̀ ó burú ó burú jáì kò dáa wọ́n ti ń bú yín ìyá ẹ̀kọ́ rí ni ìpàkọ́ yóò da látẹ̀yìn. no àǹtí ẹ wo ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ èyí o ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ rárá ni dùn ún mo understand pé nǹkan tẹ̀ ń bá wa sọ fún àǹfààní ara wa méjèèjì náà ni but kò rí bẹ́ẹ̀ èmi náà máa ń bá sọ̀rọ̀ ẹ wo ẹ má wulẹ̀ jẹ́ kí n prolong matter kankan Sherry mo promise yín am um, very soon changes ma wà wọ́n ní changes máa wà. òun ló sọ bẹ́ẹ̀. Eh, eh, eh, ẹ má dá lóhùn tí yín o changes máa wà mo lè sọ mo promise yín bẹ́ẹ̀ ẹ má worry. kò burú ṣé kí n bá yín sáré rù màlà. ẹ wo ní tèmi o èmi ti wà òkè mi ò lè sọ tiẹ̀. so ìwọ̀n bó o tọrọ tí mo dín kíka sọ kalẹ̀ kó lè tán kí gbogbo ẹ lè dáa lóò ṣe lè jẹun lèmi mọ́. ẹ wo ẹ má worry ṣe rí èmi èmi máa jẹun anything tẹ bá fún wa àwa méjèèjì la máa jọ jẹ ẹ má dá lóhùn tiyín o ẹ má dá lóhùn ẹni tẹ bá fún wa máa jọ jẹ ṣẹgbọ́n mà. Yeah. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ma ẹ pàtàrọ̀ ẹ kú rìn báwo ni gbogbo ẹ ṣé gbogbo ẹ ó wà gẹ́gẹ́ bí a ṣe ní kẹ́fìtì kó wà ẹ madam ẹ àǹtí ẹ àǹtí ẹ pẹ̀lẹ́ ma ẹ pàtàrọ̀. ẹ̀dùn náà ajá tó bá ń ti rí ni tó ń yọ̀rù tó bá wà di pàjá yẹn ń gbó ó yẹ kéèyàn fura o ẹnìkan fún mi àti bí àti jẹ́ pé ajá máa ń jayé orí ara wa ni tájọ́ ń sikele bìdí àlábà mo fura ó rẹ̀ ń pé ọkùnrin kan ti lu àǹtí ní jìbìtì ara àwọn ìwọ gódìgà tó lu àǹtí ní jìbìtì ara tí múdù àǹtí fi ṣéǹjì sí èmi tó jẹ́ pé àǹtí máa ń bá mi ṣeré lé ah ah àkèrè bá ti àkèrè báyìí àkèrè báyìí tó bá ti dáwọ́ tẹ́lẹ̀ ó máa ń tọ́ sí gbóni. olórin kan ló kọ mi nígbà kan ó kọ báyìí pé wàrà ò sí wàrà ń bọ̀ lọ́la olólùfẹ́ mi jẹ́ ká ló fẹ́ mo fẹ́ kọ̀ọ̀kan wípé wọ́n máa sọ pé ìfẹ́ là òfin níbi tí ìfẹ́ bá wà ibẹ̀ láyọ̀ máa ń gbé e. ìrònú ò dá nǹkan kan ìfẹ́ ò tújú ká you're not happy ẹni fẹ́ kó mọ nǹkan kan mọ̀ no condition is permanent gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fúngbà díẹ̀ ni gbogbo ẹ̀ máa da ọkọ mi jọ nítorí ọlọ́run àdéhùn mi just share up má fi ìrònú ṣe ra ilé ṣe nígbà tí owó àtọ́lá náà bá dé jọ ẹ̀mí wo ló fẹ́ fi lò

please, no, you are come please for my hmm. sake. Honestly, mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ but um, mi kò tí ì fẹ́ jẹun sí ni. Mm. Máa jẹ later. Àjọ máa jẹ ni. Mo mọ̀ ẹ́ náà, we are please. Hmm? Be bright then. Mo ṣe ìfọ̀ mi jẹ. Ẹ jẹ́ Can you see it? Bọ́n á mọ̀ pé bóyá òun lè jẹ́ Let me feed you ah ọlọ́run ọba o. it's okay mo sọ pé gbogbo ẹ̀ máa wà okay very soon. Conclude. My life and my life. Mo feel edé sí gbogbo ẹ̀ ló wà Date now. Hmm. Babes. I know. You're Ah, nǹkan tí mo fẹ́ rọjú jẹ tẹ́lẹ̀ tó tó wá fẹ́ máa fi ṣeré. oya oya let's get serious now. Hey, ah, stop there now. Okay, okay, okay. Ó ṣe lọ́wọ́. Ṣé o ti rí kàtó ṣe? Ó ṣe lọ́wọ́. Mo máa ṣe tèmi. Ah, mo máa ṣe tèmi. pé mo tún lè love anybody bí mo ṣe love Dọ̀tun Dọ̀tun <sighs> possible. madam ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ah, ẹ kò bí bẹ́ẹ̀ ṣe wọlé yẹn múdùú yóò dá inú mi ò dùn ara mo ṣe rí múdùú yín mo ní à ah, kí ló ṣẹlẹ̀ sí madam kí ló dé tí mood madam rí báyìí ṣé ẹni mọ̀ pé ìdùnnú tí òun ni ìdùnnú tiwa àá bájá bá ti ń rí ni tó bá ti ń yọ̀rù tájà yẹn bá wà dá ìka tó ń bóyẹ kéèyàn fura o madam ẹ jọ torí Ọlọ́run ẹ wò ẹ má farapamọ́ fún mi o okú ò ní farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ èmi ò lè wà láyé ìkíyà jẹyin láyé ìyá òní jẹ gúdúgúdú lójú bàtà ó ṣe wọ ọjà ó ṣe wọ ọjà ó ṣe wọ ọjà madam bóyá náà ọkùnrin tó wà ń gbòòrò yẹn torí bóyá òun ní brain tó sharp bóyá òun playboy bóyá òun gold digger tó ti wá dá ọgbọ́n tó lù yín jìbìtì ara ẹ jẹ́ mọ́nítọ̀ ń wo ẹ wo bí ọ̀sán kọ̀ọ̀kan báyìí la máa gbọ́ kú àrọ́ àjìn la máa wò ẹ wo bí ewé ajílẹ̀ tege báyìí. gbẹ́nu gbẹ́nu òṣì ẹ sóhun jàre. ẹ kí lẹ́bi. Portable kí ni problem ẹ ọ̀rọ̀ owó ni mo pè é sí tó wá bá mi dá sí báyìí. irọ́ tí náà ni mo ṣe múdù ni mo ṣọ́. problem problem gidi ni tí ò ń ṣe kékeré are you insane. bẹ́ẹ̀ni orí bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń pè mí sí tí mo fi máa ń dáhùn gbogbo kọọlù tí mo dá ibẹ̀ ni mo ti ń gbowó ibẹ̀ ni mo ti ń sanwó. oya out. ma go out. mo dùn yìí nǹkan. sorry ó dà wọ́n. abirú ah, ah. èèyàn wo ni mo wá ń bá gbélé báyìí. <sighs> God help me o. <sighs> Ajá, kí ló ṣe é? kí ló ṣẹlẹ̀. láti bàtẹ́ ti dé láti ibi iṣẹ́ múlẹ̀ ti jókòó síbi báyìí ẹ́ kí ló ṣe ń tójú ń kọ́rẹ́ lọ́wọ́ látàárọ̀ láti bàtẹ́ ti dé. Um, not at all. Ah, ah, are you sure. very sure. ẹ ẹ lè ṣọ́ọ̀kù kí ṣe pé bá àwọn ọ̀gá yín jàǹbí ṣe ṣá. are you sure. at all. anyway ẹ mo fẹ́ kẹ́ wọlé kẹ́ ṣáwà kẹ́ wá jẹun mo ti ṣe ibẹ̀ mo dé ti tẹ̀ wá sí i gbúrò ah of course gbúrò ọlọ́bọ̀rọ̀ ni o ilé ìdùn gan mo fi ró sí pọ̀mọ́ náà wà nínú ẹ̀ ifá tẹ̀mọ́ aláìkẹ́ gan. o fi pọ̀mọ́ sí gbúrò ọlọ́bọ̀rọ̀ ilé yàbí. ọlọ́run. <laughs> Maria. Yes, dear. Ìyàmà ló ń jẹ́ mo gbádùn pọ̀ mọ́. Ẹ̀rù kí ni ń bẹ nínú àwọ̀. No ṣe gbà wọlé ọlọ́run ṣọ́ wa ọ́ ọlọ́run ṣọ́ wa ọ́ àdánwò tó wà. Eh, ẹ jọ ìbílẹ̀ ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni bíbá mo ti ṣe. all that's good. Eh, ẹ jọ mo fẹ́ wá ṣe get together party kan bí ni so mo wá fẹ́ mọ kí ló máa cost mi so kí n dẹ̀ mo báwo lẹ ṣe ń ta àwọn ọtí. Eh, ẹ fẹ́ ṣe get together party àbí. yeah yeah. ok ẹ èmi kọ́ mo wà ní charge. ẹ jẹ́ kí n bá yín pe ọ̀gá tó wà ń bẹ̀. ok. Mr. Tunde. yes. Mr. Tunde ni wá. sọ ṣe ẹni tẹ pé yẹn ló wà in charge àbí. àwọn ni wọn wà ní charge ẹ department tí wọn ni. ok ok that's good. Deji. Ah. Sunday. Deji. <laughs> ah, how far, bro? Ó mà tó jọ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú jàre brọ́dà mi. Ah, ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ah, ok wọ́n ló wà ń bí. yà <laughs> ibi mo wà. Ah, ẹ pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta kí ló wá ṣe ń bí. a máa fẹ́ ṣe get together party kan ni so mo wá ní pé kí n wá rí wọn kí n mọ kí ló máa cost mi wá sí àmọ́ pé at the end of the day ẹni tó níbí náà ni mo máa bá òun kàn ní kí n jẹ́ kóun bá mi po ní nǹkan ni that's good mi mọ̀ pé wọ́n ló níbí. ẹ eh, no. ẹ. Eh in fact ipò mi ń bèbà yóò tó manager gan eh, bar attendant ni mí èmi mò ń bá wọn tọ́tí ní gbogbo ìgbà. bar attendant ni mí. èlé fi yẹn parọ́. Ah, kò possible náà hàn àwọn sọ fún mi pò ń ṣeré. Hmm. Dèjì ah, ah. èmi ni mò ń bá wọn tọ́tí ń bí iṣẹ́ tí mò ń ṣe ń bí nìyẹn. are you serious. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ kí ló dé kó tó dìbẹ̀. Um, ayé ò parẹ́ a ò lè lè para wa ìgbà tí a ò rí kan ṣe kan a ò ṣàlẹ̀ lè lajúlẹ̀ kébi ó pa wá kú ìyàwó ti wà ọmọ ti wà àádẹ́ jẹun ìdí nìyẹn tí mo fi wá gba ilé náà tí mo ra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn. Ah, ah, irọ́ irọ́ irọ́ irọ́. jẹ́ kí mi pe mánéjà. Ah, jẹ́ mi pe mánéjà. ìlú ẹ̀kọ́ ló máa wà ń bì ah no no no no uh, things láti change gbà. card mi ni. so a lè sọ̀rọ̀ àìrọ̀ díẹ̀ ọmọkùnrin ò tó. Dèjì. Yeah. Deji investment. Ìwọ ló ní company. Ọ̀rẹ́ ìkan lára àwọn business manager rẹ̀ kí ló ṣẹlẹ̀ máa yìí. Ah! O ọ̀rá stand dé ọmọkùnrin ò tó o. Well, um, kò sí wàhálà jẹ́ kí mi pe manager. Ok ok. Kí n mọ bí kí n mọ bí déètì ṣe wà sí ń bí. Ah, things láti change o. Ah, ah hello sir yes sir eh, eh, ẹnìkan ló wá sí báyìí wọn làwọn fẹ́ ṣe get together party ẹ eh, wọn wá ní àwọn fẹ́ mọ̀ bóyá àmàráyè fáwọn. okay sir all right sir yes sir yes sir. ẹ wọn wọn ní kò sí problem pé bọ̀ kémi kan mọ date tẹ fẹ́ ṣe nǹkan yẹn so that màá lè lọ wo ìwé wa ń bí. ẹ kó mọ ọmọ tó fẹ́ ṣe pátì yìí gan-an. ọmọ wo. ẹ Bíọ́lá Adékúnlé ni àṣàkẹ́ oníbúrẹ́dì. ó rántí ẹ̀. <laughs> ọmọ àlè lọmọ yẹn so ọmọ yẹn ló fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀. ọmọ yẹn ló fẹ́ ṣe patí. oh my god ah bàbá wèé lọmọ yẹn láti gbà yẹn náà. òun náà máa mí ìtẹ̀ ń bí i. my dear tẹ́ẹ̀mí kanlẹ̀ tẹ́ẹ̀mí kanlẹ̀ yìí mi ò fẹ́ wàhálà o ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ṣé eré àwàtà ṣì ń jẹ́yà sí i lá máa jẹ̀gbádùn bẹ́ẹ̀ ni a máa jẹ̀gbádùn. wọ́n wà òkè jù yẹn lọ ah, ah, ẹ wo tí èèyàn bá kú ìṣe òótọ́ o. torí mímí kọlẹ̀ tẹ̀ mí kọlẹ̀ mo mọ result ẹ o mo ń bá yín sọ̀rọ̀ sí ẹ ń lọ mo mọ result ẹ o. ẹ wò mo ń bá yín sọ̀rọ̀ ẹ lọ sí ẹ má sọ kí ló ṣe ọmọkùnrin ẹ bí ti máa wà okay now èmi kan lóye kí káyà sókè kí máa ronú èmi ò tún fún ní problem ṣá máa kó bá èmi ṣá my dear. bàdá túndé. àrùn ọjà. ẹ mọ̀ pé ẹ̀dá tó bá wálé ayé tí ò lówó ayé asán ló wá kò ní lè sọ̀rọ̀ láwùjọ ibi tẹ́gbẹ́ rẹ̀ bá ti náwó ojú lòun ó máa ná ẹ wò mí tó bá jẹ́ pé alágídí ènìyàn ni tó fagídí sọ̀rọ̀ kí ni wí kí ló ń sọ ta ní sọ̀rọ̀ lọ́wọ́ èèyàn ó máa wí owó ṣe kókó láyé. Hmm. Hmm. àrínújà. ǹjẹ́ ìdí nìyẹn tèmi náà fi sá di ọgbà hmm. kọgbà lè gbà mí. ẹ̀ka yìí ẹ̀ka yìí. ìṣẹ́ òṣì àti ẹkún kò bára mu. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyà jẹ mí. Hmm. arínájà hmm. ìṣẹ́ mi mi ò bẹ́gbẹ́ pé àmọ́ ìdí nìyẹn tí mo fi wá sọ́dọ̀ ẹ̀ ó wù èmi náà kó ràn mí lọ́wọ́ kí n lè bẹ́gbẹ́ pé kẹ́nu tèmi náà kó tó ọ̀rọ̀ láwùjọ tí hmm. nìyẹn tí mo fi wá o. nkàlẹ nkàlẹ ètèlégún ẹ borí hmm. ẹ wo àìmọye ọ̀nà tí mo lè mú yín tọ̀ lẹ́yìn náà ò fi dolówó tẹ́ fi dọlọ́lá. ayi <laughs> oríṣiríṣi ọ̀nà ní bẹ lọ́ọ̀ mi ah. àmọ́ èyí tí mo fẹ́ ṣe fún yín hmm. tí mo bá ṣe tán ẹ ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ ní owó kódà ẹ ní ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ ẹ dọlọ́lá ẹ dọlọ́lá ẹ dẹni abiyì láwùjọ kódà níbi tó wó yín bá yadé ẹ tún máa pọ̀ àwọn ènìyàn pé kí wọ́n máa bá yín náwó ni nítorí owó yìí ó pọ̀ àmọ́ nǹkan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé tẹ́ ẹ bá ti ń náwó lọ́sàn-án gangan ẹ máa fi òru yín ẹ máa fi pugi jẹ ni o hmm? ẹ máa ṣàgànà. àgàn. bẹ́ẹ̀ ni. lóru. bẹ́ẹ̀ ni. wèrè ló ń pè bẹ́ẹ̀. àìwèrè ni. ẹ àmọ́ ẹ lówó ẹ wò mí bọ̀dá Túndé onílẹ̀ ló nìgbà olóko ló lẹ́mí díẹ̀ ọ̀fun lòótọ́ wà ahọ́n báyìí ló nírọ́ ṣèbẹ́ni tẹ́ ẹ bá wí fún ni pé ẹ bugi jẹ lóru òun ni ó mọ̀ inú odò okùn yín nìyẹn ó wà. 哎，哥。 ẹ lè bílíìfù pé mo ṣì ń lá àlá burúkú tí mo sọ fún yín pé mo máa ń lá yẹn wà scary Ken ah, kò tiẹ̀ wá yé èèyàn mọ́ torí kò yé mi béèyàn ṣe máa máa fojoojúmọ́ ya wèrè lójú àlá tó ṣe wá ń bà mí lẹ́rù ni wípé kó ló má jẹ́ kí èèyàn wá ya wèrè gbẹ̀yìn ayé ẹ̀. stop saying this paul ah, ṣe sọ̀rọ̀ báyìí ṣé ìwọ ò rí pọ̀rọ̀ burúkú nìkan tó ń sọ lẹ́nu ni wèrè ọlọ́run ọba ò ní jẹ́ kó ya wèrè ọ̀rẹ́ mi ṣùtúbọ́ ò ní ya wèrè wo ṣòrí tù mí àlátó ló máa ń lá olú ẹ̀sẹ̀ èmi fẹ́ kó gbà wípé àlá lásán ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ́ ṣé ìwọ ò kí ń gbọ́dọ̀ yẹn máa sọ wípé alágọ̀ ni. èmi ò ní belief ni pé wọ́n sọ pé alágọ̀ kí ló ń jẹ́ alágọ̀ aláògọ̀ ah, o àti wípé téèyàn bá lárú àlá tó ńlá yẹn pé èèyàn ya wèrè lójú oorun mo feel pé nǹkan tó dáa ni yes advice mi fún ẹni wípé bóyá kò tọ àwọn pásítọ̀ lọ wọ́n máa lè tọ́ ẹ sọ́nà. láti lọ ṣe kínni wípé tó máa ń sọ̀rọ̀ báyìí náà láti lọ ṣe kínni kó ló bá wọn pásítọ̀ fún kínni dá mi lóhùn wo wo ọ̀rẹ́ mi tèmi ni kò gbọ́ tèmi ni kò má dá lóhùn ọmọ kó bẹ́ẹ̀ má ṣe kọ́tọ̀kọ́tọ̀ tiẹ̀ nìyẹn. ṣòye ẹ ní ọkàn ara ẹ ó yẹ kó mọ̀ wípé àlágọ̀ tí màdà mẹ́ta sọ fún ipá àlágọ̀ gbá púpọ̀ náà ní bẹ́ẹ̀ púpọ̀ kò sí ọkọ lẹ́yìn yẹn. ah ah. ah. ah Ah, ẹ wà ẹdẹbi ẹdẹ ẹ ah, ah. bọ síbi jàre ṣé kíni kíni ẹdẹ ẹ lọ́wọ́ lílọ ṣé gbàdá wọn lọ́wọ́ lílọ ṣé ẹ. madam lawari náà ṣe máa lẹ́ẹ̀mọ̀ wá mọ́ ni. mo mọ̀ yín dáadáa ṣùgbọ́n ọ́fíìsì tèmi lélẹ̀ ẹ máa kọ́kọ́ jẹ́ kí n mọ̀ wípé báyìí báyìí ẹ fẹ́ rí madam ẹ máa jẹ́ kí ẹ mọ̀ bóyá ẹ lè rí madam àbẹ̀ lè rí madam ẹni tó bá mú yòógùn ló pàbí lè rè ṣẹ́jọ́ mọ̀ kí ni problem ẹ. ọdẹ ni jàre ọdẹ wàdé wọn fẹ́ máa wọlé bọ ọdẹ fẹ́ máa lọ sí láì irú àṣà òní ẹ ṣe pé wọn ti ṣe irú ẹ. ṣùgbọ́n sọ fún mi pé o ò mọ àwọn tó ń wà ń bẹ̀ yẹn ni. mo tiẹ̀ mọ̀ wọn. ẹ o ní problem ni fi wọ́n lẹ̀ kó jẹ́ kó máa bọ̀. ẹ fẹ́ lọ láì jẹ́ kí mo ní kẹ́ lọ torí ẹ ti gbóhùn ẹ máa lọ. Mr. Balo. ẹ ká sọ mrs àṣàkẹ́ onílé ajé ma hmm. mò ń lọ kábọ̀ òun ló bá rè kò yín jẹ. ẹ má bínú ẹ má bínú iṣu kan ló come up ni nǹkan tí ó fà ní ẹ má bínú. èmi náà kàn ń tíìzì ni cos mo mọ̀ pé ẹ kì í hùwà bẹ́ẹ̀ ó ní láti jẹ́ wípé ó ní reason kan ni tẹ́ fi pẹ́ kò sí wàhálà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé kẹ́ má bínú èmi náà tún ní kẹ́ má bínú lẹ́ǹkan sí madam ṣe rí ngbà tí a dé ibi tí a gbé ọjà lọ in fact ìṣe ló dàbẹ́ ni pé wọn ò rí ráìsì rí a lò tó ọjọ́ mẹ́ta tá fi ta gbogbo kọ̀ńténà mẹ́rin. so nígbà tí business yẹn yá bẹ́ẹ̀ yẹn ni company wa suggest pé ká fi owó àti profit tí a rí lórí ọjà yẹn ká fi ṣe another business so profit tó bá mú wọlé a lè compile gbogbo ẹ̀ pọ̀ kálẹ̀ mo wá fún yín so òun ni company ṣe wá náà wá wá sí ìbílẹ̀ ni. oh that's very nice ẹ̀mí pé ọjà tẹ kó lọ ẹ ta gbogbo ẹ̀tàn pátápátá ẹ tún wá kó owó yẹn ẹ fi ṣe another business. bẹ́ẹ̀ni. tó túmọ̀ sí wípé profit yín máa pọ̀ sí i <laughs> that's good Happy? Yes. wow wow that's good of you. <laughs> Oh, I love this. Mr. Balogun. Ma. Tí mi ò bá gbàgbé, mo rò wípé five million ni owó mi tó kù lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. ten million ló wà níbí báyìí. company ni wọ́n decide wípé ká mú check ten million for fún yín as your profit. ten million naira. Bẹ́ẹ̀ni. Ẹ tún wá five million naira sórí owó ẹ̀. So making ten million naira for her alone. Yes. Um, Mr. Balogun. Ma ẹ ṣe gan mo really appreciate yín gan tẹ bá wá dé company yín náà ẹ bá mi kí àwọn ọ̀gá yín wípé wọ́n ṣe gan o pé èmi náà appreciate wọn àṣejèrè la máa máa ṣe. Eh, madam àwa ti ṣe ìtí company rọ wa àsìkò ti tó fún wa láti máa lọ báyìí. ok kẹ tẹ kẹ ara yín màá tún máa pè yín. kó dáwọ kó dáwọ. but ká má parí àwọn ènìyàn náà ìzò wọ́n jẹ́ adúrèrè tó tó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ decide pé ọ̀tún wọn á fi omi fún ẹ. ó lójú èèyàn tó lè ṣerú ẹ̀ kéèyàn tajà kó rérè kó dẹ̀ pé kóun á dòwó sówó ẹ̀ àná wọ́n try. Ah, ah. kí ló ṣe ẹ́? kí ló ṣe ẹ́? ọ̀rẹ́ mi ò mí pé check ten million ló wà lọ́wọ́ yìí ìwọ nìkan ṣoṣo ló ní ìwọ fún trip ẹyọ kan níkẹ́ mélòó mélòó rú ẹ̀ àìmọye owó mi tó wà ń ta. àdìtú ńlá owó mi dà kí ló dé látijọ́ yìí ó jẹ mí lówó kò dẹ̀ fún mi lówó mi òun ló dọ̀rọ̀ báyìí tó yọ̀ sí ẹ rọra o orí pé ní gbèsè ni ẹ tó yọ̀ sí ó dẹ̀ jẹ́wọ́ ó ti ẹ̀ pè mí ó ṣe bẹ́ẹ̀ pé òun bọ̀ wípé ó jẹ mí lówó dúró ṣé wọ́n máa ń kan ẹran mọ́ran kíkan kọ̀ọ̀kan pa ni àbí àrètọ́ nípa fẹ́ báyọ̀ sùn ká fà á my flowers my money but sista mi mo sọ fún yín pé tí n bá ti ní owó mo máa fún yín mi ò tí ì ní ò jẹ́ kí n fún yín àti wípé ṣojú six thousand naira lọ ni. Ah, ṣé gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣé gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ o wá yá six thousand naira nítorí pé o fẹ́ ṣe kárí mi ò wèrè nítorí ìtọkùnrin kan so èmi ni kẹ́mi máa fara gba ṣé ọ̀rọ̀ pé mi gan ò ní di six thousand naira bí mo ṣe wà yìí ni ó yá fún mi lọ́wọ́ mi right now kọlẹ́mi lọ́wọ́ kọlẹ́mi lọ́wọ́ kọlẹ́mi lọ́wọ́ báyẹn kì í ṣe wẹ̀rẹ̀ fún ẹ o mọ́tò kọ́kọ́ mi fún mi. Ah, sista ẹ jọ ẹ jọ máa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wò ẹ má bínú sí i tẹ bá ní kẹ bínú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ but ẹ má bínú ah kí ni problem ẹ náà nígbèsè òṣì kí ló tó ń ṣe báyìí náà ìṣètò ẹkọ máa bẹ̀ wọ́n o tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn. kí ló ń bẹ̀ wọ́n fún ah! torí ọlọ́run náà ah! àǹtí mi lẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí mo rárá tá ń lẹ̀ náà mi lọ yáwó lọ́wọ́ wọn mo dẹni pé mi ò tí ì lówó tí bá ti ní mo máa fún yín. Ah, eh! ó yá bọ́ bàtà mi fún mi. bọ́ bàtà ìṣẹ́ right now bẹ́ẹ̀ ni mo sọ. bọ́ àgọ́ owó ẹ̀ àbí wọ́n lọ ní ṣé wọ́n lọ scarf orí ẹ̀ ó yá bọ̀ fún mi kìmọ̀ torí máa gba aṣọ mi ẹ̀ bó ṣe onígbẹ́lẹ́ ọmọ burúkú ọlọ́rọ̀ burúkú ni ẹ jẹ́ mo ní kó bá aṣọ mi fún mi àbọ̀ ṣépè fún ẹni. ṣé wàá lọ ní báàgù ṣé wàá lọ ní bàtà ẹsẹ̀ ẹni torí ẹni torí ẹ̀sìn tó wọ ṣọ́ọ̀ṣì wọn nímọ̀ pé mi mo ní ọlọ tí mo ẹni ṣé wàá lọ laṣọ ọrùn ẹ. ní sùúrù lọ́dọ̀ ẹ̀ mọ́ bàtà èmi náà mo fún ẹ ní kabo oṣù kó tó lọ slim ẹ down ṣe olówó ra nǹkan sọrùn ni. ẹni tó ni tó wọ ṣọ́ọ̀ṣì wọn rò pé òun ló wọn nímọ̀ pé ṣe ló lọ ó lọ slim ẹ down ni ó yóò wé scarf wọn rò pé òun ló ṣí scarf orí ẹ kọ́dẹ̀ mọ̀ kórìí ẹ ti tú wọn lórí scarf. sọ́kọ́ kó má bínú kí ló wà. má gbé ẹjọ́ mi lọ́rùn ẹ pàápàá wá ní òhò ṣé wà lọ́la aṣọ tó wà lọ́rùn ẹ ni. ẹjọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wẹ má bínú sí ọmọdé ló ń ṣe ẹ má bínú sí ẹjọ́. ẹjọ́ kì í ṣe tara ẹni kí ẹ má mọ̀ ọ̀dà ṣé kí n má tán ẹ Tóyọ̀sí ó jẹ̀bi yes ọ̀rẹ́ mi ni ẹ mo máa bẹ̀ sọ tọ̀rọ̀ ó jẹ̀bi ọ̀rọ̀ yìí náà òun ah, ah. Ah, ìwọ ló jẹ wọ́n lówó wọ́n tún wá ń béèrè owó lọ́wọ́ ẹ instead ẹ kó máa bẹ̀ wọ́n ó tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àná ìyẹn ò dáa wọ́n lè ti máa ṣe báyẹn fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìnwá tèmi ò wà wí ẹ bọ̀ èyí tó ṣojú mi lé ní èmi fúnra mi wípé ó jẹ̀bi ó jẹ̀bi náà òun nǹkan tó ṣe yẹn ò dáa kò make sense. Ah. mi ṣe sọ́rí ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí sísítà mi sọ lójú ẹ̀ níta gbangba jọ kí ló tún kí ni mo fẹ́ ṣe sọ́rí fún wọn fún àbí kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí pé mo yáwó lọ́wọ́ ẹ̀jẹ̀ mi mi ò dẹ́ tí rí san. Ah, tó yọ sí i wo èmi máa bẹ́ẹ̀ sọ tọrọ o torí pé èmi tó ń wo yìí èmi ò lè parọ́ fún ẹ mi ò lè ever ever parọ́ fún ẹ ṣùgbọ́n àwọn tí mo ń sọ ah, ah, at least àti tá à ń sọ yìí sista ẹ ni wọ́n same father same mother ah, kí ló wà ń bẹ̀ ṣé wọ́n lè bá ẹ wí ni wọ́n jù ẹ lọ nà ọ̀hún òwò àtúrí ẹ̀ wá ń ké ṣé wọ́n pẹ́ tó ń ké yìí èmi ò rí sí àdàkọ stop ẹ̀ the only thing tí mo rò pé o need for now ni wípé kó máa gbàdúrà kí ọlọ́run ọba kó jọ ran gbogbo wa lọ́wọ́ láìpẹ́ kẹ́nìbọ̀dé má ṣerú ara wọn that is it kò ń ṣe ìgbélé ọ̀rọ̀ ẹ̀kọ́ o àdúrà nìkan ló need ṣó yẹ àdúrà nìkan ló need my dear please stop crying. ìtú níbẹ̀ tó dùn mí tó dùn ẹlẹ́dàá mi ó ní pé sísá mi ní pé kí n bọ́ bàtà kí n bọ́ aago ó gba gbogbo nǹkan tó wà lára mi níta gbangba àmọ́ kankan tó dá mi lójú tó dá mi lójú ju ikú lọ ni wípé gbogbo ọ̀nà kọ́nà tó bá máa gbà á máa náwó. stop mo gbọ́dọ̀ náwó. tí yóò sè é adako ní sùúrù o wọ́n mọ̀ lọ act funny ah, adako onísùúrù o nítorí pé ẹ̀yin onísùúrù báyìí ni ọlọ́run ọba wà ọ̀rọ̀ tèmi ò ju yẹn lọ o that is it. yẹyẹ mi ah, ah. nísùúrù làwọn o. nígbà tí sísá mi ṣe bẹ́ẹ̀ yẹn jẹ́ mi nìyẹn kí ni wọ́n fẹ́ ṣe é. tó yọ sí ó wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ nù <laughs> ó ní gbogbo nǹkan tó bá gbà ni òun máa fi fún àfi kí òun ní owó ńlá tó ń dẹ́rù bòṣì ṣé kò wá jọra wọn báyìí jọra hm, wọn. <laughs> Tóyọ̀sí Tóyọ̀sí á ah, ó ti yé mi do you understand <laughs> ó yé mi dáadáa ju bí òun kò ṣe rò ó tú o àfọlọ́run ọba. àfọlọ́run ọba. orí wọn bá ṣe gbàbọ̀dé ọlọ́run ṣọ́ wa o. ọlọ́run ṣọ́ wa o. àdánwò tó wà o. torí àwọn ti tèmi lélẹ́yìn ẹ má dà wọ́n láàmú rárá kò yé yín nítorí pé owó ti bá fún wọn wọ́n fi ń tún àdúgbò ṣe bẹ́ẹ̀ni mo wá di pé ìdàgbàsókè ṣe kí ó ń bá àdúgbò yìí gbangba dé orí mi tó fún ẹ bó fẹ́. dábàdà àbáláyọ dábàdà dábàdà. lọkọ mi ẹ lẹ ẹkújọ mẹ́ta ọsẹ wọn jọ ọmọ rí ṣe ọní ṣubú dànù ọní kọlù yẹn wọn ò ní kọlù ọ ọmọ gbayì. àmì àmì àmì ṣe wà dáadáa ṣe kò sí yọnu ṣe ń gbúrò àǹtí Yétúndé. mò ń gbúrò rẹ. ṣóòtútù Amẹ́ríkà pọ̀ jù fún wọn. ó ní o jù o. tó bá pọ̀ jù fún yẹn ní kó máa padà bọ̀ Nàìjíríà o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. owó wà Nàìjíríà náà o. ó wà ó wà ọjà rí ọkọ mi. Ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ fún wa ẹ̀ẹ́dẹ̀ ní fojú sunkún kankan wa. Ah, o mo ní meeting pẹ̀lú president òun ló ń sọ fún mi sìn ah. eh, káàkiri kò máa lọ. ọ̀dà wàá wo ọ wàá gba ìbọn ọbẹ ni o tìrẹ ńlá ni ó ti bẹ jáde o ọ ní ṣubú dànù ọ ní kọlu yẹn wo ní kọlu ọ abatẹnijẹ ò ní ráàyè náà o ah, ṣe ọkọ mi ó di gbogbo ọgbà ọkọ mi gbogbo ọgbà náà lẹ́mọ máa jẹ́ kò dẹ̀ ní kàn mọ́ yín lẹ́nu. ọ gba ìbọn ọbẹ ni owó ńlá ni ó ti bẹ jáde ògo ńlá ògo ńlá ìbùkún ńlá ni ó ti bẹ jáde ọkọ mi ọkàrẹ ọsẹun. mami Eh? Hmm. gbogbo wàhálà tí mò ń bá kiri gbogbo jágbàjàgbà yìí ìgbà wo ló máa dópin gan. Eh, ṣé ìmúra ẹ. ẹ eh, ó yẹ kó dópin. Ah, ó ti wà látètè kọ sẹ́ni bẹ́ẹ̀ ló wà ní bẹ́ẹ̀ ni ó sì wà títí láì kò yẹ ọ sílẹ̀ bẹ́ẹ̀ o jẹ́ wà bẹ́ẹ̀ kó sì máa lọ bẹ́ẹ̀ kò lè dópin o gbàgbé ẹ̀ bí ó ṣe wà títí láì nù. ọtí gbọ́ kì í filẹ̀ bẹ́ẹ̀. kó ah, wà bẹ́ẹ̀ kò lè dópin. kò lè dópin o kò lè dópin rárá. ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ dá padà ọmọ fẹ́ bó fẹ́ dá padà ọkàn mi lẹ́ o rárá o ẹ lẹ́ o àwọn ayé o ó dàbọ̀ o ó dàbọ̀. mystery àdìtún lálẹ́ yìí o àdìtún lálẹ́ ọlọ́run máa ṣàánú mi kẹ́ kí ni gbogbo eléyìí ah, ọ̀tọ̀ nìkan tí mò ń gbàdúrà fún ọ̀tọ̀ nìkan tí mò ń rí. Ah. Eh, ìgbà náà à ń kọ́ ìgbà náà à ń kọ́ kí ni ẹni ṣe oníranù òṣì wọ́n bá sọ kó gbọ́ títí tó fún ẹ tó bá lóò kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n dá padà dá padà fẹ́ ní dá padà dá padà ìgbà náà nǹkan tó bá fún ẹ tó bá fẹ́ tẹ̀bí wọn adé dá padà fẹ́ tó ní dá padà dá padà tó bá fún ẹ bó fẹ́ dá padà fẹ́ tó ní dá padà ṣé dandan ni dá padà contestant number nine èé èé èé dá padà dá padà wọn wèrè dá padà èé. Eh? Eh? ọba fún ẹ bó fẹ́ dá padà ọba fún ẹ bó fẹ́ dá padà èwo ló ṣe aṣẹ́wó nínàbì wọ́n fún kò fẹ́ kò tún dá padà fẹ́ tó ní kí ló wá fẹ́ fi ṣe ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ fi ṣe ẹ sọ pé kó dá padà kó dá padà ó bá fún ẹ bó fẹ́ dá padà òyìnbó ẹ̀ sọ́tún tó yíwú ẹ̀ sósì dá padà tó bá fún ẹ bó fẹ́ dá padà ee ee ee ee dá padà aṣẹ́wó onínàbì kí ló tún kù tó ń fẹ́ wọ́n fún ẹ ó gbà ó dẹ̀ dá padà dá padà tó bá fún ẹ bó fẹ́ dá padà èmi ò ráyè òṣì mo ra mọ́tò ń bí wọn nú wàhálà tiwọn nìyẹn dá padà bá fún ẹ bó fẹ́ dá padà. ọba fún ẹ bó fẹ́ dá padà contestant number nine ee ee ee ee dá padà bá fún ẹ bó fẹ́ dá padà aṣẹ́wó nínú ọ̀bì wọ́n fún ẹ ní nǹkan tó ń ṣe tiẹ̀ ó ò tún fẹ́ wá ṣe kí ni wá dé dá padà fẹ́ ń tó ní dá padà bàbá fún ẹ bó fẹ́ dá padà èmi ò ráyè òṣì mi ò ní mú nǹkan tí ò ń ṣe tèmi mi ò ní mú nǹkan tí ò ń ṣe tèmi mi ò ráyè ranù dá padà bàbá fún ẹ bó fẹ́ dá padà nǹkan tó bá ń ṣe tiẹ̀ máa mú un aṣẹ́wó ṣonínàbì. síbọ̀ ṣe máa lù tàbí kọrin afrójújù tó máa dàbí ẹni tó ní. kò síbọ̀ ṣe máa lù tàbí kọrin afrójújù tó máa dàbí ẹni tó ní. oníkọlà jẹun ṣòwò ọmọ pété tìrìtìrìtìrì. Um, Tóyọ̀sìn ibi tí mo ní mo fẹ́ gbé wa òun náà láti dé yìí ṣó ti rí. wọn bẹ wí wí má lọ ṣe bí rárá àwọn ọmọ tí ń kàn bọdì wọ́n máa ṣe tóun tóun olódì tóun tóun tóun. níkẹ́ ṣó wá síbí láti wá bà mí nínú jẹ́ ni àbí láti wá múnú mi dùn nítorí kò yé mi. Tóyọ̀sí òbí ṣé kí n má tán ẹ̀ ọ̀rọ̀ pé mo wá bá ìnú jẹ́ kọ́ lélẹ̀ ọ̀rọ̀ igbe kọ́ ni kó tó wà nílẹ̀ yìí ṣé orí ẹni tó ń wò yìí ó ti pé ọdún mẹ́ta báyìí tí Dọ̀tun ti ya wèrè báyìí tí ò dẹ̀ sí solúṣọ̀ kankan níbi kankan fún un oníkangun nìkangun àkó arapa ló kangun sọlọ o mọ̀ pé èmi àti ẹ a kì í ṣe ọ̀rẹ́ lásán mọ́ a di ẹ̀jẹ̀ kan náà wọ̀bí mo fẹ́ kó sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀. Ah, ṣé bí wọ́n ni mò bá sọ̀rọ̀ àbí ṣé mò ń parọ́ ni. wo bí sori kó tó di wípé ọ̀rọ̀ Dọ̀tun ó lágbára tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò síbi náà nílé ayé yìí tá a ti gbé Dọ̀tun dé a ti gbé káàkiri but yet kò sí solution kankan níbi kankan bí kankan fún wa <laughs> tó yọ sí mo wá fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ kí ni gangan tó o mọ̀ nípa condition Dọ̀tun tell me please. kí ni nǹkan tó ń try láti sọ cause gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ látàárọ̀ yìí kò sí kankan náà tó yé mi. Tóyọ̀sí stop this gbogbo wa pátápátá la mọ bóbìnrin ṣe ń bímọ kó tó wá ní pé kó kẹ́yìn sáró náà hmm. ó jọ gátẹ́ kò jọ gátẹ́ ó fi ẹsẹ̀ méjèèjì báyìí ó now tell me ṣé dọ̀tún gangan ló no fish owó ni ọ̀rẹ́ mi please tell me I want to know the truth. what do you mean? Hey, cut your work tiẹ̀ wá we pay àwọn èèyàn sọ ìsọkúsọ nígboro nítorí pé wọn ò mọ̀ mí wọn ò mọ anything pa mi kí ni ká ti wá sọ tiẹ̀ tó súnmọ́ mi bí iṣan ọrùn tó jẹ́ pé ẹ̀jẹ̀ mi ni ẹ́ àjọ ń jẹ àjọ mu ni my childhood friend so o ò lè defend me o ò believe me. ọlọ́rọ̀ àbètí dìdì tóyọ̀sí èmi náà ló ń wò yìí èmi kankan ni mo dúró síwájú ẹ̀ mo ń ṣe lómi. <laughs> ah okay. seriously jẹ́ kí n rán ẹ létí àwọn kankan òbí tó yọ sí sórí sórí gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ pátápátá ó yé mi dáadáa o mo dẹ̀ mọ̀ dájú wípé ó yé ìwọ tó yọ sí náà ó kàn ń pretend yeah but èmi á bẹ̀ tàn mọ́lẹ̀ sí so that a ye, yí ẹ dáadáa bó ṣe mi náà. Hmm? ṣé òun tijọ́ tí ìwọ àti àǹtí ẹ̀ tẹ ní argument kékeré kan did you remember? Hmm? ṣó mọ̀ pé lọ́jọ́ yẹn òun jẹ́ kó yé mi wípé gbogbo nǹkan tó bá gbà láyé yìí ló máa fi fún un àfi kó bá òun lówó owó ńlá tó ń dẹ́rù bà òṣì ọ̀rẹ́ mi nígbà wo sígbà wo ó mà rèé ọ̀rẹ́ mi ó ń rèé ó rí nà Ah òun ah. ló tún wà ń what are we now saying what are we now saying tell me ọ̀rẹ́ mi ah. ah. bí á dáa kó bá mi sọ tọrọ because ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ mi ò ń ṣe àlejò ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni mí jẹ́ kí n mọ̀ nǹkan tó bá ah. nídìí ọ̀rọ̀ yìí ah, ṣebí iṣẹ́ náà làwa náà ń ṣe ṣebí iṣẹ́ là ń ṣe ṣébẹ̀ lórí ìsinsìn ni. Yeah rántí dáadáa kò rántí kò sí bá mi sọ tọrọ tell me the truth I to know. Níkẹ́. ìwọ wèrè yìí dúró ṣé wọ́n rí ibẹ̀ mọ́ṣọ́ọ̀bù ni wọ́n ti fẹ́ kó ṣọ́ọ̀bù máa sùn gbogbo gbà ó dà pé orí ẹ̀ fẹ́ yí àbí ibi tí mo ti ń ṣọ́ra jẹ tèmi tí mo ta bẹ́ẹ̀ náà títí ìlàlálẹ́ kọ́ ìwádìí mi sọ wá ní wèrè sí ṣọ́ọ̀bù mi ó rà pọ́nìyàn ti yí ẹ̀ má wọ̀rí máa kọ́ ẹ̀rọ ìmọ̀ lónìí ó ti yá wòrè ni. àbájá fẹ́ bàjẹ́ ni. sọ fẹ́ bá mi jà ni. mo lọ bọ síkì màá náà jù. yé èmi. ma ma o fẹ́ bá mi jà. o fẹ́ bá bàjẹ́ tó bọ̀ pé mo mo, sí wí gangan ni o. yé yé bá mi jà. ayé má bàjẹ́. yé bá mi jà.

àbí kẹ wági kẹ fi lè dànù kó wájú ṣọ́ọ̀bù yín. Ah, ayé yín máa bàjẹ́ ni èmi ní pánkẹ́. ayé yín máa bàjẹ́ ni èmi lè fẹ́ wá pánkẹ́ rá fún. jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mọ̀ sùn. ẹ dá padà. ẹkú rèé ìwọ ni mo pèsè ẹ fún. mi ò fẹ́ ẹ̀dínú. but ṣaléwá o kì í ṣe báyìí tẹ́lẹ̀ náà. lóòótọ́ ni sista tóyọ̀sì mi ò kì í ṣe báyìí tẹ́lẹ̀ àmọ́ mo ti sọ fún yín wípé ó di ọjọ́ tí ẹ bá sọ ẹni tí ẹ jẹ́ fún mi gógógógó kí n tó máa ṣe sí yín padà dáadáa at least ẹ kì í ṣe twins. bẹ́ẹ̀ ni mi ò kì í ṣe ìkejì ẹ̀ nítorí wípé tóyọ̀sí kò kí n ṣe ìbejì òjìjí ẹ̀ ni mo jẹ́. òjìjí tóyọ̀sí. bẹ́ẹ̀ni ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi lọ́jọ́ tí mo mọ̀ wípé o rí mi láàrin ọjà hmm. èyí ló wá jẹ́ kí n mọ̀ wípé alágbára ọmọ nìwọ gan fúnra ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe rò ó wípé ọjọ́ kọjọ́ tí mo bá ní iṣẹ́ tí mo fẹ́ rán sí tóyọ̀sí ìwọ ni màá máa rán sí i fún wọn. ṣé ẹ̀yin níṣẹ́ tẹ fẹ́ jẹ́ fún wọn ni. bẹ́ẹ̀ ni sọ fún Tóyọ̀sí wípé kó lọ lọ́kọ. Yeah, tell her to go and get married. Ah. Sister Ojiji! Sister Ojiji! Sister Ojiji! ẹ ṣé o ẹ ṣé gan thank you very much ẹ eh. ẹ eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni i really appreciate you bẹyẹ wa ẹ ṣé gan o ẹ eh, bẹ́ẹ̀ni yes. ẹ ṣé o <laughs> ẹ kú dìde ah iye báyìí náà bá wa ṣe. ẹ ṣe o. ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù. ẹ ṣe sọkọ. nígbà ẹ kó kẹ́míkà pọ̀ ni. kò sọkọ. Oh, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ kí èmi náà lọ. ẹ kọ́ sí lọ́tọ̀. ẹ pẹ̀lẹ́ o ẹ ṣé o ẹ ṣé mo kí yín o a dà fún yín ayé yín o alo mọ. ojú àlá ni mo tún wà ojú àlá ni mo wà hmm. ojú àlá ni mo wà. dá padà dá padà owó olówó dá padà kò ń ṣe tiẹ̀ aṣẹ́wó nínàbì dá padà aya aláya dá padà. Ah, How was the night? Olúwaṣẹ́. Ṣèlérí pé gbogbo tó yẹ kó máa ṣe ni mo ti ń bẹ́ ṣe. Torí ta bá ní pé kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ̀ máa ní kọ́ lọ gbọmọdọ̀. Ta bá wá gbọmọdọ̀ báwo la pa yín ò ṣe ní dà páàkì. Kí lẹ ṣe fẹ́ wúlò ní náà bá délé yín. Anyway, mo ti sọ́ọ̀kì gbogbo aṣọ tó máa pátápátá. Èmi kàn ní kémi bẹ́ẹ̀ ṣe léyìn. Mummy, I had a dream. kí ló wí. ya mo lálàá. o lálàá báwo ló ṣe la kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ká ló ń lé ẹ kí ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nínú àlá àwọn kí ló rí kí ló àwọn nǹkan wo lórí ń bẹ̀. mọ̀mí kò rí bẹ́ẹ̀ ṣe mú lé yẹn ẹ wò ẹ kìtẹ̀ tó lọ fún ṣọ́ọ̀tì. kí ló jẹ́ gbọ́dọ̀ kí ló jẹ́ má wọrí olówó lálàá ó ní kí n má wọrí will you tell me what you have seen in your dream. no okay mọ̀mí ẹ kò bá mi sọ fún àǹtí tó yọ sí i èmi kọ́ ló máa rìn. kí ló rí débẹ̀ àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ kó tó dé lẹ́fù yẹn náà. náà kò sí nǹkan kan ẹ kò sọ fún wọn kọ́ ló máa rìn tó bá ti máa rìn everything ti wà solved ṣe ti gbọ́. nothing. but mọ́mí ẹ má kọ́ ọ̀rọ̀ mi dànù. Ah. Yeah. I just. Ẹ ló bá mi fọṣọ. Yes. It is okay. Ọ̀gbẹ́ ẹ̀yìn. ìtàn ńlá lè yí ọ àní tó máa ọ mystery kò sẹ́ni tó lè tú kò sẹ́ni tó lè tú ọ mystery. pẹ̀lẹ́kùjọ. àní tó ńlá lè yí ọ mystery. sista mi a máa ń pe ọ̀rọ̀ yìí ó máa ń láronú alá tí fún yín pé mo máa ń lá yẹn máa stop ti sú mi ojoojúmọ́ ni mo fi ń lálàá yẹn kò yé mi. Tóyọ̀sí hmm? Tóyọ̀sí kí ló dé tó ń jẹ́ ká máa fi ẹ̀tẹ́lẹ̀ ló máa palàpálàpà ẹ́ ọ̀bùn ẹ̀ ò dẹ̀ jẹ́wọ́ ohun tó ń ṣe kálẹ̀ daṣọ́ro. ọ̀rọ̀ yín ò yé mi bóyá kẹ kẹ làwọn mi ẹ jẹ́ kí n understand nǹkan tẹ̀yìn sọ kò yé mi. Tóyọ̀sí tó o bá lè jẹ́wọ́ gbogbo ohun tó o ti ṣe níkọ̀kọ̀ tó o jẹ́wọ́ gbogbo ẹ̀ pátápátá ẹ̀ẹ́n ó ṣeé ṣe káwa náà mọ bá ṣe máa sáré ká mọ bá ṣe máa ràn ẹ́ lọ́wọ́ ká mọ bá ṣe máa jáde ká mọ bí tá a máa ṣe sí gbogbo tó wà lẹ́yìn so that you don't complain every day ah wá etí tèmi ti gbọ́n gbọ́rọ̀gọ̀ ah etí mi ti sọ òkun ó tún wá kó àkúwọ́ sílẹ̀ ohun tí wọ́n sọ ò bẹ́ẹ̀ ni ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi níbi tí n bá ti rò wípé bóyá èèyàn máa trust mi tí wọn ò bá trust mi sista mi so ẹ̀yin ẹ lè gbẹ̀rú mi jẹ ẹ ń pọ nǹkan tí mo lè ṣe yàtọ̀ sí nǹkan tí mi ò lè ṣe. Ah, ẹ máa gbọ́mọdé kí n gbẹ̀rí ẹ̀ jẹ́ láyé kémi wá jẹ́ kí wá jẹ̀bi lálùkì àmọ̀ ẹ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà gbẹ̀rí ẹ̀ jẹ́ àmọ́ sí nígbà tí àdẹ̀tìrí bó ṣe ṣẹlẹ̀ tèmi náà dẹ̀ ń fojú ara mi rí àṣé nígbà tí èèyàn kì í ṣọmọ àná ni mi ní mọ̀ gbogbo bó ṣe ṣẹlẹ̀ ṣé èyí tí mò ń fojú ara tèmi náà rí ṣé bí nǹkan tí yóò tẹ́yìn ò bá mọ̀ tí yóò dáyàn lójú lẹ́yìn ọmọ aléyàn fẹ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ilé ìta mò ń wo ṣùgbọ́n mò ń wò yìí ah ṣé mi ò mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ni. sista Tóyọ̀sìn inú náà dá mọ́mì lóhùn mo ti ṣàlàyé fún mọ́mì solution sí problem tó wà nílẹ̀ yìí. ṣàlẹ́wà. máa wípé o ti explain fún mọ́mí ẹ̀ mm-hmm. solution sí problem mi. um, <sighs> my dear kí wàá ní solution náà go on bó ṣe sọ fún mi náà so go and get married ó ṣe ṣe. Who knows? Go and get married. Olúwa ògo o Olúwa ìyìn o ìwọ lọ́lọ́run ìgbàlà mi mo máa dúpẹ́ o. lórúkọ jésù kristi la gbàdúrà start your say ẹ hallelujah. Hallelujah. hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. <laughs> Ìdí tí mo fi ní kẹ́ Olúwa ni pé ọ̀rọ̀ yín ti ní solution. <gasps> Mo ṣeun ọlọ́run ṣeun o. nígbà tí mò ń gbàdúrà ẹ̀mí ọlọ́run fi hàn mí wípé solution sí ọ̀rọ̀ yín kò ṣe rárá ẹ̀mí ọlọ́run sọ wípé kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ràn sí nǹkan tí ẹ̀mí ọlọ́run pàdé kẹ́ ṣe ẹ̀mí ọlọ́run sọ fún mi wípé ẹ wá ọkùnrin tí ẹ bá fẹ́ràn kí ẹ̀yin méjì kẹ́ ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ tí ó bá yá ẹ wá gbégbá ọpẹ́ níwájú ọlọ́run. àmì jésù sà tí n bá gbọ́ yín dáadáa ẹni pé kí n lọ máa rí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́mí ọlọ́run wí kẹ́ ẹ lọ máa rí nítorí pé ẹ̀gbé ni fún ẹni tí a fi rán tí kò jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a ò fi rán tó ń jíṣẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run wí. ṣé káwá ní òótọ́ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí ṣáléwá ń sọ fún mi ni. ṣáléwá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ sà ṣe ṣaléwá tí mò ń sọ yìí ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ kékeré dẹ̀ ni òun ló jẹ́ kó kọ́kọ́ yé mi wípé solution sí ọ̀rọ̀ ayé mi àfi tí n bá má rí i ìmọ̀ ìgbà tó tiẹ̀ sọ inú bí mi wípé ṣé ọ̀rọ̀ mi ti wá di nǹkan tí ẹ̀gbọ́n mi àti ọmọ ẹ̀ṣẹ̀ máa fi ṣe national anthem àbí wọ́n mock mi ni. rárá o wọn ò fi ń ṣe ìyẹn o á jẹ́ pé ẹ̀mí ọlọ́run gba ẹnu ọmọ yẹn sọ̀rọ̀ ni ẹ wò ẹ má jìnnà sọmọ yẹn ẹ máa múnú ẹ dùn kẹ sì máa ra nǹkan fún un tura nǹkan mi wà tó sì máa bá yín sọ. Hmm? kò sí nǹkan méjì solution níyàwó tẹ ẹ bá ti ṣe ẹ wá gbégbá ọpẹ́. ọlọ́run ah, ṣe o ẹ ṣe gan Happy Valentine once again, darling. Oh. Same here. Come on, baby, yeah. <laughs> well, um, láti lè fi ìfẹ́ hàn sí ẹ kó bá lè mọ bó ṣe tó ní ìgbésí ayé mi àti bí mo ṣe gbé ẹ to make you happy on this day yìí mo lọ gba IOU níbi iṣẹ́ mi kí wọ́n máa yọ nínú owó oṣù mi lóṣooṣù just to buy you this on Valentine's Day. I hope you will like it. Wow! This is beautiful. You like it? I love it. Thank you, baby. <laughs> you are blessed. <laughs> but, baby, o ní láti go too far because of me. Mm. O ní the... Oh my goodness. Sidi yóò ní mọ ìyá rẹ lọ́dọ̀ mi o. I need to go very very very far because of you because you mean a lot to me. Thank you. Mm. Thank you so much. You're welcome. I love you. You love you more. You like it. love it. Mi like it. Ìfẹ́ mi. Fún ìdí èyí, wọ́n á mú dá ẹ lójú wípé mi ò ní ever love any other man except you. I love you, baby. Amen. And I love you too. Thank you very much, darling. Thank you so much. You're welcome. You're welcome.

ọmọ yẹn bá bó tá ń sìn tó bá rí bá ṣe ṣe yàmàyàmà ṣé kò lè gbàdá nù ah, ah. ẹ jẹ́ ká láì nò ẹ jẹ́ kí ó dání nèzí wá kí ló ń ṣẹlẹ̀ ah, kí ló dé. ee wá wá gbogbo tó ń sọ yẹn kọ̀ọ̀kan mi ò mi ò sọ àwọn dáàz o everybody wá ṣòun bíi ni na. Oh! yes everybody wá ṣòun bíi ni. yes yes wo bí mo wá ṣòun bíi báyìí ni o mi ì nítorí tiẹ̀ kọ́kọ́ wá mi ì nítorí yẹ́nì bọ́ọ̀dì wá sí báyìí. but guy guy see I think I concur with what this gentleman is saying. Ẹ jẹ́ ká now. We are, we are no longer kids. We are matured minds. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí gbogbo wa arrange ara wa ká line up. Oh. And then she comes and pick her choice. No no no. Ẹ wẹ wẹ wẹ wẹ wẹ ẹ náà bo ẹ náà lọ ẹ wọ bí mi wọ́kọ́ dé nọmba one ni mi wá. Nọmba wo ìwọ wo bí. Tí wọ́n fún ẹ lẹ́sẹ̀ náà ṣe oṣù oríkọ̀tẹ́ tí mo fi fún yẹn jí ni. Let's be on a queue. Ẹ bá mi báyìí Ẹ bá mi báyìí ṣebí wọn ló fẹ́. ẹ nọmba wọn ni mí. nọmba wọn eh. ẹ jọ nítorí ọlọ ẹ jọ ẹ jẹ kó bọ sí wọn ẹ jẹ ká tó nà. Eh, tó bá ti bọ́ sí wọn bẹ́ẹ̀ yẹn tó bá ti bọ́ sí wọn bẹ́ẹ̀ yẹn èmi ẹ wà ní second èmi ẹ wà ní. second ball sixteen ni foolish guy. ok màá wá mo ti wà mo wà ok mo wà ok báyìí mo wà ok báyìí. Baby. You are ayọ̀ ayé mi me, <laughs> mi bébì come and have it baby baby my angel come on, have this all for you I knew it I knew all for you. Like, she just, she just, oh. I know you, you cannot take this. You cannot. No, no. I said you, you cannot take that. Bọ̀bọ̀dá kù Ah. Kó jẹ́lẹ̀ iná. Ah. Kí ni gbogbo eléyìí sí? Ah, wọ́n ti wọ́n ti kiss. Wọ́n ti kiss. Wọ́n ti kiss. Ah, Jesus. tí wọ́n sì ṣòro ó lè ti máa pàdé ọkùnrin oríṣiríṣi tí wọ́n jẹ́ ẹlẹ́tàn ṣùgbọ́n tó bá wo case tọ̀dọ̀ mi dáadáa ah, ó yẹ kó mọ̀ pé mi serious because àtìgbà tí mo ti wà lẹ́nu ẹ̀ wò ó jẹ́ kí n jẹ́wọ́ ara mi fún ẹ ẹjọ́ mi kọ́ mo kọ́lé fún bàbá àti màmá mi ṣùgbọ́n wọn ò gbà lọ́wọ́ mi wọ́n níyàn kọ́ làwọn fẹ́ ìyàwó mi làwọn fẹ́ rí ẹjọ́ wọn dẹ̀ kọ́ mo ti ń dàgbà lóòótọ́ nǹkan tó yẹni ló yẹni please mo ti wò káàkiri káàkiri mi ò rí ẹni bí ọkàn mi mi lè parọ́ fún mi ìwọ nìkan nífẹ̀ẹ́ mi please i want you to be my wife jọ̀ọ́ tó lọ lọ́rùn mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà ni. Tóyọ̀sí bá mi sọ̀rọ̀ tí ẹ fún mi lésì ẹyọ kan. Kò welcome sir. irọ́ ni irọ́ ni please sit down <laughs> ẹ jókòó irọ́ ni o ah irọ́ ni sẹ́ ṣé bí eré bí eré. you're welcome yes, it's good to see you hey, ah, ah, but àwọn um, ìpè kí n gbọ́ láti ẹnu ẹ̀ gangan who are you. Ah, okay ma um, èmi ni ọlọ́run kọ gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà Tóyọ̀símà. Ah! ṣé pé lóòótọ́ ni oh, I am very happy inú mi dùn gidigidi ni tó jẹ́ pé téèyàn bá gun ẹṣin nínú mi báyìí kútúpà kútúpà kútúpà ló máa máa lọ <laughs> eh, it's good to say ọlọ́run ò ní dá yín láàrin irú ẹ̀yin méjèèjì ẹ̀ ti wá mọ́ra ẹ̀ ní mọ́ra rí ọlọ́run ò ní jẹ́ kí ó wá ṣẹlẹ̀ sí yín ẹjọ́ lálàáfíà bó dẹ̀ ṣe wá ò ní yá wèrè o a ah, ò ní padà wá bugi jẹ ní agbára ọlọ́run ò ní rí ìwòwò láì mọ̀. <laughs> Eh, you're welcome to our house lágbára ọlọ́run máa tù ẹ́ lára ni. ẹ ah. eh, ọmọ olóbó ni ẹ̀yin o. ẹ̀gbá ni mímọ̀. ẹ̀gbá ẹ̀gbá ẹ̀gbá ọmọ ìjọ méjì. <laughs> ẹ̀gbá lèmi náà ah, ah, ọmọ ìjọ méjì ọmọ ẹ̀gbá ọ̀tọ̀ náà ọmọ aṣẹ́ tọ́rọ̀ tó jẹun ọmọ ajílá lọ́ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbin àwa la jẹ́ bẹ́ẹ̀ <laughs> you are welcome very happy dádì nǹkan. ọwọ́ àmà wọ́n sì wà láyé àti mọ́mì náà. àwọn náà wà. Ah, ah, ah, orí pé orí mọ́mì bẹ́ẹ̀ tán wọn <laughs> that's very good. wọ́n wà lé. ah that's good ọlọ́run á dá wọn sí fún wa wọ́n á pẹ́ fún wa nǹkan kò ní ṣe wọ́n ó máa ṣe ohun tó dùn mọ́ mi nù tó yọ̀ sí ọmọ adùn ọ̀nà ọ̀nà lágbára ọlọ́run inú adùn lágbára ọlọ́run ọlọ́run àwa àárín ẹ̀yin méjèèjì kò ní jẹ́ kó dàrú. èṣù níyà ni o làgbà bẹ́ẹ̀ ṣe ti ríra yín tẹ́ fi dùnú tẹ́ fayọ̀ tẹ fi kóra yín jọ lágbára ọlọ́pàá èṣù rẹ̀ níyà yìí. àwòrán so happy to see him. mọ́mí rice yẹn wà lórí iná ó kù díẹ̀ kù jìnnà. Eh, eh, that's good okay that's good. àǹtí mi. Eh. ríbi tí báwo rí pọ́ lálejò ni mú mi ẹ̀wò tí ìgbà rí wọn sìn mo lè má ráyè rí wọn mú. ẹ wò ó ṣe jẹ́ kí n yọjú sí i. ẹ kò bá mi fi yẹn sí nǹkan tí mò ń ṣe kò ṣe jà ẹ ṣe ẹ kú àlejò. ó jàre màjá mú mi mú mi á ò mú mi ní ẹ kọ́kàn ti ẹ̀ balẹ̀ díẹ̀. bàbá mi ní mọ́mí wà láyé. bẹ́ẹ̀ ni mà. dádì náà dé wà. bẹ́ẹ̀ ni. ìwọ ò dẹ̀ nífura kankan rárá ṣe bẹ́ẹ̀ gbà ló pe rẹ̀ ìfura bó tiẹ̀ ti lè wù kó kéré kó mọ ó yẹ kára ti fu ẹ́ ṣé o ti mú ìyàwó ẹ lọ́lé lọ báwọn tó bí ẹ ah, bẹ́ẹ̀ ni mà wọ́n ti fọwọ́ sí. Ah! ayé ti bàjẹ́ dúró àlá ọlọ́mà ṣàánú má má jẹ́ ká fojú sunkún ọmọ ọlọ́mà ṣàánú wa o ṣé ìwọ ò tiẹ̀ béèrè lọ́wọ́ àfẹ́sọ́nà rárá wípé ẹ kí ló dé tí dọ̀tún fi ya wèrè. dọ̀tún dọ̀tún. ẹ dọ̀tún lẹni tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọ oh, mi tiẹ̀ gbọ́ nípa pẹ́nìkan jẹ́ dọ̀tún rárá tẹ́lẹ̀ ni ìwọ náà dẹ̀ bówó tó tó yẹn lọ́wọ́ obìnrin ó ò dẹ̀ béèrè lọ́wọ́ yìí pé kí ni ìpìlẹ̀ iṣẹ́ owó yẹn tó fi pọ̀ tó yẹn. bó ah. ẹ kò yẹ kí mi máa sọ gbogbo tí mò ń sọ yìí ẹ abiyamọ ni lèmi náà lèmi náà ṣe wò pé kọ́lọ́ má jẹ́ ká wá padà wá fojú sunkún ẹ̀ toró máa dùn mí gan-an kí wá padà rí ẹ bó ṣe da tó yìí kó ti wá yá wèrè bẹ́ẹ̀ ni kó ti búgí jẹ kó ti máa rin ìhòhò láì mọ̀. ó yà wèrè ni. mi ò sún kankan o mi ò sọ kankan nǹkan ọlọ́run má jẹ́ ó ya wèrè ni ọlọ́run má jẹ́ kó kú ọlọ́run má jẹ́ àfojúsùn wọn tàbí mọ́ mi mú mi mú mi èwo ní ọ̀rọ̀ àbọ̀rọ̀ lásán pé mo kàn tó bá dénú ẹ̀ ó yẹ kó bọ́ èyí náà ṣe àjò ọmọ ni kó tó di pé mo ti wá rí ẹ dáadáa lẹ́yìn sí tí n bá pàdé ẹ lọ́la tó wá di. hello. ẹ ra pásítọ̀. àlàáfíà fún yín. àlàáfíà sí i. Ah, inú mi dùn gidi kan wípé mo ránṣẹ́ sí ẹ̀dẹ̀ wa jẹ́ mi ẹ lágbára ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá gbé síwájú ọlọ́run lọ́lọ́run máa dá yín lóhùn. àmín jésù àmín jésù àmín jésù àmín lórúkọ jésù. pásítọ̀ ẹ̀yin ni mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run á túbọ̀ wá bá mi sọ agbára yín dọ̀tun ọlọ́run á máa fún yín ṣe ẹ wò ó èmi lọ́lọ́pẹ́ o èmi lọ́pẹ́ tọ́ sí láti ìgbà tí mo wá sọ́dọ̀ yín ẹ jẹ́ kó yé mi wípé solution sí ọ̀rọ̀ ayé mi ni wípé kí n lọ wá ọkùnrin tó máa jẹ́ adé orí mi àtìgbà yẹn náà láyé mi ti ń lójú mi ò lálàkàlà mọ́ mo ti ní rest of mind ẹ wò sá èmi lọ lọ́pẹ́ èmi lọ́pẹ́ tọ́ sí. praise the lord. hallelujah hallelujah. ẹ pásítọ̀ kẹ̀lẹ́ máa wò ṣé mo ọmọ bíbí inú tèmi gangan ó tiẹ̀ ti sọ̀rọ̀ yìí fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah, praise the lord ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe rí ẹ̀mí ọlọ́run rere ló máa ń sọ a jẹ́ pé ọmọ yín yẹn ó sì máa ṣiṣẹ́ fọlọ́run ọba nítorí pé ẹ̀mí ọlọ́run ló ń gbénú ẹ̀ um, áńgẹ́lì yẹn sì ni ọmọ yẹn pẹ̀lú statúyọ̀sí ẹ má fi ọmọ yẹn sílẹ̀ oníkálukú ló ní áńgẹ́lì rẹ̀ ṣùgbọ́n àti mọ ẹni tí áńgẹ́lì wa jẹ́ ló máa ń jẹ́ ìṣòro kò dẹ̀ kí ṣe ìṣòro náà àìlè farabalẹ̀ àìlè fi yára jìn fún ọlọ́run nípa gbígba àdúrà àti àwẹ̀ ló máa ń fa tábàdà mángẹ́lì wa ọ̀nà wa máa là sí rere lágbára ọlọ́run ọlọ́run máa fi áńgẹ́lì oníkálukú hàn ní kíákíá. àmín Jésù àmín Jésù àmín Jésù. <laughs> Eh, ìdí tí mo tiẹ̀ fi. ní kẹwàá ní um, ìṣèpáyà kan tí ọlọ́run fi hàn mí nígbà tí mo fi ẹ̀mí sọ́nà tí mo ń gbàdúrà mm. so ẹ̀mí ọlọ́run fi hàn mí. Eh, nǹkan kan tí ó ṣókùnkùn kódà fún kódà sí sista Tóyọ̀sí fúnra wọn tí ó dẹ̀ ti ń dá ọ̀hún lẹ̀ eh, ní gbogbo ìlú nígbà tí mo ń gbàdúrà tí mo fi àwẹ̀ pẹ̀lú ẹ̀ tí mo ń gbàdúrà tí mo ń wojú Ọlọ́run fún àwọn oríṣiríṣi nǹkan ní ọ̀rọ̀ sista Tóyọ̀sí ló jáde ẹ̀mí Ọlọ́run fi ń hàn mí wípé. náà dà ojú rẹ̀ lásán la nílò <laughs> ojú rẹ̀ lásán la nílò sọ́dọ̀ lójú pé màdé yìí nífẹ̀ẹ́ rẹ̀. ah bàbá ó love mi gan ni èmi ni mi ò love ẹ kí n má parọ́ fún yín tábà lòun love mi bóyá bíi eighty five percent èmi love ẹ bóyá bíi thirty three. ah ó jìnnà síra wọn ah, ojú rẹ ti gún régé <laughs> ó dá mi lójú pé owó tó gún régé ni ó kó wá fún ọ. àmì àmì àmì àmì àmì. ẹ̀yin wo iṣẹ́ tí wọ́n ṣe fún ọ hmm, iṣẹ́ pàṣípààrọ̀ ni bí báwo. iṣẹ́ tó dá mi lójú ó dá mi lójú tá dáa sórí wọn ní bí ọmọdé bá mọ ọwọ́ wẹ̀ ó di dandan kó bá àgbà jẹun ọ jẹ́ bẹ́ẹ̀ wọ́n mọ wẹ̀ ni iná lọ jẹ́ ọ fẹ́ bá àgbà jẹun báyìí wo ọ lówó owó tí ọ̀pọ̀ owó jaburata bẹ́ẹ̀ mọ sọ fún ọ <laughs> sórí iṣẹ́ pàṣípàrọ̀ tí mo fẹ́ ṣe fún ọ yìí máa dé yìí ń tiẹ̀ ọmọbìnrin yìí wọ́n máa lówó lójú àlá yóò máa yàwó lójú ayé àmọ́ ó lówó tí ó pọ̀ lójú ayé ó máa ya wèrè lójú àlá pàṣípààrọ̀ ni. màá máa ya wèrè lójú àlá. lójú àlá nìkan ni. èmi nìkan dẹ̀ màá máa lálàá yẹn. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ ṣú ọ bàbá jẹ́ ìyá wèrè lójú àlá mi ò mind kó o ṣàtìpọ̀ lójú ayé rẹpẹtẹ. ó lówó ìmọ̀tọ̀ bẹ́ẹ̀ fún ẹ ṣé o wá rí iṣẹ́ tó kù ọ̀dọ̀ mi láti lọ parí rẹ̀. nígbà tí ọbẹ̀ ojú òní tí o. ìfẹ́ làbí pàjá ohun làbí pọ́nmi ìyá gbogbo làbí fàjọ ní òótọ́ ọmọ tó yẹ sínú pè é lórí kan wá tẹ̀mí ní òtẹ̀mí o gbogbo bíi kíbi tó bá wà ọ̀yá yọjú sí ni. ọ̀yá ọ̀yá sọ̀rọ̀ sí. ṣé ìbejì lọ́mọ yìí ni. ara àtúnyọ̀ sí òṣèbejì ẹyọ kan ni o kì í ṣèbejì ẹyọ kan ni. bóò ni tí máa sùn lọ́wọ́ fẹ́ sùn. Tóyọ̀sí bàjẹ́ orun gan àwọn máa ń jarun pa gan gbà mí ó lè ṣàyàlẹ̀ kó sùn mọ́jú gbà mí akọ́yìn gbà mí akọ́ọ̀dì Tóyọ̀sí bàjẹ́ orun gan ó máa ń hanu. ọ̀dà kò burú mo mọ̀ pé bá a ti fẹ́ bẹ́ẹ̀ ní ìrìn orí mi tá a fẹ́ kọ́ lọ mi tá a fẹ́ tá a fẹ́ gbàdé sí mẹ́rin náà lọ. ọ̀yá sọ sọ sọ sọ tó. fẹ́ ṣẹlẹ̀. kí ló dé ṣé kọ́kọ́ wọnú orí mi nínú ọpọlọ mi ó kọ̀ dún gbọ́m ojú gbọ́m nǹkan bá lọ́pọlọ. wọ́n ń ṣe àṣẹ bá pa kan. òkòtà bá sọmọ pẹ̀lú pẹ̀lú sọmọ ni dáadáa padà tọmọ wúre o ẹja kò sí ojú ajé bàbá ó yá ẹ jẹ́ ká. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. tó dápadà ẹ dápadà ẹ wò ó tó dápadà owó olówó dápadà ẹyin ọlọ́yà ọlọ́yà dápadà ọtọ ọlọ́yà ọlọ́yà dápadà ọtọ dápadà dápadà ní ọkàmẹ. ẹyin lẹ́nu ọba lè yún ẹnu ẹ̀pàdé ní ọba lè pa àwọn ẹnu mi dà gbogbo ọ̀tẹ̀kùnbá tó fi sọ òhòhò níjẹ́ ọ̀yá ó ń tẹ̀ ní ọ̀nà lẹ́tọ̀kọ̀ máa jẹ́ ọ̀yá ilé ti tẹ́tí kan gbégbé yá gbàbí bó wà látàkùn bá jákè tó sọ yá máa lọ máa lọ máa lọ mo wá bí eléyìí ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ sọ ojú ẹ̀ rí iye ilé ọ̀gbọ́dọ̀ sí mọ́ ọyẹ máa lọ bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ alákùnbá yóò kúra mi. Ah! ẹ̀yin ọlọ́run kò fi parọ́. Ah! Ah! inú má jẹun lọ́wọ́ ọkùnrin tó máa ń ṣe bí ènìyàn ọlọ́run inú má jin o ah, ṣé pé ìkàlẹ̀ ènìyàn ah, ọmọkùnrin tá à ń sọ yìí sà èèyàn ọlọ́run mà ni bí áńgẹ́lì ọlọ́run kan lèmi máa ń wò mo máa ń wò bí áńgẹ́lì ni kó tó di pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí mo wá wò pé báwo ni èèyàn rẹ ah pásítọ̀ mo ti sọ̀rọ̀ jù mo ti sọ̀rọ̀ kọjá kádàrá pásítọ̀ tẹ bá gbọ́ àwọn nǹkan tí mo sọ. So ẹ máa ní kọ́ lọ pa mí kọ́ lọ kàn mí má gbélé bù ni straight ẹ ní jẹ́ kí n wọ̀jọ́ ọlọ́run ìmọ̀ mo ti fẹ́ nu kọ́. Ah, ah, mọ́mí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run sọ pé òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfikún ronú pìwàdà tí ẹlẹ́ṣẹ̀ tó bá dẹ̀ ti mọ ẹ̀ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ súnmọ́ wájú ọlọ́run kẹ́ ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lágbára ọlọ́run máa dáríjì yín. Ah, ìwọ ló máa dáríjì mi. ọlọ́run dáríjì mi lóhun lóun dáríjì mi lóun dáríjì mi náà. sísá tó yọ sí ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ máa dúpẹ́ kẹ́ máa yọ̀ kẹ́ gbàlú kẹ́ máa jó mùkẹ́mùkẹ́ ni torí ọlọ́run ọ̀sọ̀rọ̀ yìí di ìbànújẹ́. kòtò tí ọ̀tá gbẹ́ fún yín ẹ̀ jì síbẹ̀ ah, ah, ọpẹ́ ló yẹ kẹ́ máa dúkòó sọ̀rọ̀ gbé tọ́lá olówó ikú torí ọlọ́run àmọ́ ah, ti sọ̀rọ̀ ju pásítọ̀ mo sọ̀rọ̀ ooo. Ah! kárí nǹkan tí ọlọ́run fi hàn mí wá sí ìmúṣẹ ní ayé yín ni ibo ni ẹ̀gbọ́n àti àwọn ọ̀rẹ́ yín bá wà ìdààmú lè bá dà wọ́n sí i nísìn ẹ má kè ẹnu ju yín ọpẹ́ ọpẹ́ ló tọ́ sí ọ̀rọ̀ yìí ṣe ti gbọ́. pásítọ̀ ilé ayé máa lágbára gan-an oríṣiríṣi nǹkan ló wà nù ayé tí ò tẹ̀ wá ayé yàn gan rárá ah, mo fẹ́ lè sọ wípé ọ̀rọ̀ ayé gan mystery ni very mysterious very mysterious. nítorí ẹ ló yẹ ká gbé gbogbo ọ̀rọ̀ wa lé Ọlọ́run lọ́wọ́ ká máa gbàdúrà ní ìgbàkígbà kó má ní àkókò kọ́ tí a gbọ́dọ̀ yọ sílẹ̀ gbogbo gbà ní ká máa gbàdúrà ká lè máa fi àwẹ̀ tí. torí àwọn ọgbà tí ìdánwò lè wá sí oníkálukú ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù àmín látara ẹ̀jẹ̀ jésù àmín wà wá fi àwọn ọmọ rẹ lé ọ lọ́wọ́ tó lè tú ọ àfọlọ́run ọba. àfọlọ́run ọba. torí wọn bá ṣe gbàbọ̀dé kọ́ lọ́rùn ṣọ́ wà